pétérù kejì orí kejì. ṣùgbọ́n bí àwọn wòlíì èké ti dìde láàrin àwọn ènìyàn ìsírẹ́lì bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ni èké yóò wà láàrin yín wọ́n fi ọgbọ́n ẹ̀wẹ́ mú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọ àárín yín wọ́n sẹ́ olúwa wọn tí ó rà wọ́n padà nípa ṣíṣe bẹ́ẹ̀ wọ́n mú ìparun wá sórí ara wọn kíákíá. Kíá. kíá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó bá wọn kẹ́gbẹ́ nínú ìfẹ́kúfẹ́ wọn nítorí ìṣe wọn àwọn ènìyàn yóò máa gan ọ̀nà òtítọ́ wọn ó fi ọ̀rọ̀ dídùn tàn yín nítorí ojú kòkòrò kí wọ́n lè fi yín ṣe èrè jẹ ìdájọ́ tí ó wà lórí wọn láti ìgbà àtijọ́ kò parẹ́ bẹ́ẹ̀ ni ìparun tí ń bọ̀ wá bá wọn kò sùn nítorí Ọlọ́run kò dáríji àwọn áńgẹ́lì tí ó ṣẹ̀ ṣùgbọ́n ó jù wọ́n sínú ọ̀gbun tí ó ṣókùnkùn biribiri ní ọ̀run àpáàdì títí di ọjọ́ ìdájọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run kò dáríjì àwọn ará àtijọ́ nígbà tí ó fi ìkún omi pa ayé run pẹ̀lú àwọn tí wọn kò bẹ̀rù rẹ̀ àfi noa ọ̀kan nínú àwọn mẹ́jọ tí ń wàásù òdodo ni ó gbàlà bẹ́ẹ̀ tún ni ìlú sódómù àti gòmórà tí ó dá lẹ́bi tí ó sì dáná sun èyí jẹ́ àpẹẹrẹ ohun tí bọ̀ wá ṣẹlẹ̀ sí àwọn tí kò bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ó yọ lọ́ọ̀tì tí ó jẹ́ olódodo ènìyàn tí ọkàn rẹ̀ bàjẹ́ nítorí ìwàkiwà àwọn tí ń ṣe ìfẹ́kùfẹ́ ara wọn nítorí ohun tí ojú rẹ̀ ń rí àti ohun tí etí rẹ̀ ń gbọ́ ba ọkàn ọkùnrin olódodo yìí jẹ́ lójoojúmọ́ bí ó ti ń gbé àárín àwọn ènìyàn burúkú yìí olúwa mọ ọ̀nà láti yọ àwọn olùfọkànsìn kúrò nínú ìdánwò ṣùgbọ́n ó pa àwọn aláìṣòdodo mọ́ de ìyà ọjọ́ ìdájọ́ pàápàá jùlọ yóò jẹ àwọn tí wọ́n ń tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn lọ́rùn níyà wọ́n ń fojú tẹ́ńbẹ́lú àwọn aláṣẹ ògbójú ni wọ́n àti onígbéraga wọn kò bẹ̀rù láti sọ ìsọkúsọ sí àwọn ogun ọ̀run nígbà tí ó jẹ́ pé àwọn áńgẹ́lì tí wọ́n ní agbára àti ipá ju ènìyàn lọ kò jẹ́ sọ ìsọkúsọ sí wọn nígbà tí wọ́n bá mú wọn lọ fún ìdájọ́ Ọlọ́run wọ́n dàbí ẹranko tí kò lè ronú tí a bí gẹ́gẹ́ bí ẹ̀dá tí a mú tí a pa wọn a máa sọ̀rọ̀ ẹ̀gàn sí ohun tí kò yé wọn ìparun yóò bá wọn nínú ọ̀nà ìparun wọn ibi ni wọn yóò jèrè lórí ibi tí wọ́n ń ṣe. wọ́n kà àti máa ṣe àríyá ní ọ̀sán gangan sí ìgbádùn. àbùkù àti ẹ̀gàn ni wọ́n láàrin yín. ẹ̀tàn ni àríyá tí wọ́n ń ṣe nígbà tí ẹ bá jọ jókòó láti jẹun. ojú wọn kún fún àgbèrè kì í sinmi fún ẹ̀ṣẹ̀ wọn a máa tan àwọn tí kò lágbára gbogbo ohun tí ó wà lórí ẹ̀mí wọn ni pé kí wọ́n sáré owó lọ́nàkọnà ọmọ ègún ni wọ́n wọ́n fi ọ̀nà títọ́ sílẹ̀ wọ́n ń ṣe ráhùnráhùn kiri wọ́n tẹ̀lé ọ̀nà bálámù ọmọ bẹ́ẹ̀rì tí ó fẹ́ràn èrè àṣòdodo ṣùgbọ́n tí ó rí ìbáwí fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹranko tí kò lè fọ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn ó dí wòlíì náà lọ́wọ́ nínú ìwà aṣiwèrè rẹ̀ wọ́n dàbí ìsun omi tí ó ti gbẹ àti ìkúùkù tí afẹ́fẹ́ ń fẹ́ kiri ọlọ́run ti pèsè ọgbọ́n tí ó ṣókùnkùn biribiri fún wọn ọ̀rọ̀ kàǹkàǹkàǹkà lásán tí kò ní ìtumọ̀ ní ti ẹnu wọn jáde nípa ìwà ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìwà ìbàjẹ́ wọn wọ́n ń tan àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kúrò láàrin ìwà ìtànjẹ tí ẹgbẹ́ wọn àtijọ́ jẹ wọ́n ṣèlérí òmìnira fún àwọn ènìyàn bẹ́ẹ̀ sì ni ẹrú ohun ìbàjẹ́ wọn ni àwọn fúnra wọn jẹ́ nítorí tí ohunkóhun bá ti borí ènìyàn olúwa rẹ̀ di ẹrú nǹkan náà nítorí bí wọ́n bá ti bọ́ lọ́wọ́ ìbàjẹ́ ayé nípa mímọ̀ olúwa àti olùgbàlà wa jésù kristi tí wọ́n tún wá padà sí ìwà àtijọ́ tí ìwà yìí bá tún borí wọn ìgbẹ̀yìn wọn á wá burú ju ipò tí wọ́n wà lákọ̀ọ́kọ́ lọ nítorí ó sàn fún wọn kí wọ́n má mọ ọ̀nà òdodo ju pé kí wọ́n wá mọ̀ ọ́n tán kí wọ́n wá yí padà kúrò nínú òfin mímọ́ tí a ti fi kọ́ wọn. àwọn ni òtítọ́ òwe yìí ṣe mọ́ lára pé. ajá tún padà lọ kó èébì rẹ̀ jẹ àti òwe kan tí wọ́n máa ń pa pé. ẹlẹ́dẹ̀ tí wọ́n fọ̀nù yóò tún padà lọ yíra nínú ẹrọ̀fọ̀.